tíra tí mo mú dání al-Mudawwanatul Kubra títí al-Imam Sahnun òun ni tíra tí mo so lára àwọn tí wọ́n mọ̀ dáwà ṣe according to intent preach fún àwọn èèyàn sìn bí ẹni pẹ́ni tó bá ti lé ẹnìyẹn ní tó bá lé lórí iṣu kan ní àbó lé lórí ní àyètò ẹ̀kọ́ ti lé gbogbo àlà ń takò kéèyàn lé ní ìlé koko tí ò wúlò ṣùgbọ́n ká bìlíìfù pé òkè rírọ̀ náà ni gbogbo dáwà ní eléyìí ni kò ń ṣe nǹkan tó correct ó níbi tí yàn ti máa ń le. bá nàbì bá ara wọn sábẹ́ iṣẹ́ ó rán bin Yaman àti Abu Musa al-Ash'ari ó appoint àwọn méjèèjì sí district Yaman ọ̀tọ̀ọ̀tọ̀ ìwọ mú north kí ìwọ mú south lápèjúwe nínú wàsíyà tó gbé fún wọn lọ́wọ́ ni pé yasira wàlá tu asira sadida wàlá tu nafira ẹ mú nǹkan rọrùn ẹ má mú nǹkan le hmm? ẹ ṣe nǹkan lẹ́dẹ̀ fáwọn èèyàn ẹ má lé àwọn èèyàn sákúrò ń di ẹ̀sìn tábà wọ eléyìí náà nísìn gbogbo àwọn mọ̀wákìfù tẹ́ẹ̀rì tẹ́ẹ̀dì tó pé tẹ́ bá wo àwùjọ wọn báyìí ẹ kàn rí pé kóòdù ẹyọ kan lẹ́bàá ń bẹ̀ ẹ mọ̀ túmọ̀ kóòdù kan tí mo wí ó dáa kí n fìyìn lẹ̀ kó. Islam ò ha wa mọ́ tó pé káwa sọ pé bí ò bá ti jẹ́ kinní kan kò lè jẹ́ mi mọ́ ó kéré nù nǹkan tá ànábì dá sí nípa lifestyle àwọn sàábà tó bá lùgbà àwọn nǹkan tó jẹ́ basis tó jẹ́ gbòǹgbò lànà so kí ni mò ń try láti sọ ẹ̀sìn Islam tànábì inú táwọn fi mọ̀ ni pé yóò jẹ́ rọrùn kò ní jẹ́ kí ni lànà bí sọ pé lan yushadda din ahadun illa galaba ẹnìkan ò ní mẹ́sìn lé koko àfi kẹ́sìn padà wá overwhelm ẹnìyẹn mọ́lẹ̀ kódà bí spirituality àsìn lọ́hùn náà ànábì báwọn èèyàn sọ̀rọ̀ láwọn sàábé kan tí mọ́nì fẹ́ gbé tí mọ́nì wọ́n ń ṣe overflow tó fẹ́ máa fẹ́ overheating nísìnyí ṣe ni ntọ́lọ́hún ò ṣe léwọ̀ wọ́n fẹ́ máa ṣe léwọ̀ fúnra wọn làbárí wa kà náà bí ó gorí mímbàrí ló wá pa àwọn èèyàn pé à ah, ń ló bí ọ̀rọ̀ pé wa ẹ má rò pé ṣe ọwọ́ ẹyin ni ó gbé wà lìjọ́ náà fa lan yadkhula ahadukumul jannata bi amalihi nù rìwáyà mi níbomi ó ní lan yudkhila amalukum lan yudkhila ah, lan yudkhila ahadan amaluhu aljanna alijẹ ẹnìkan kan nu yín iṣẹ́ rẹ̀ kọ́ ni ó gbé wọ aljanna àfi jẹ́ àánú Ọlọ́run torí náà ẹ má mú nǹkan le ká sọ yìí ká kó ń bẹ. alimami Suhnun wọ́n sọ ní inú tíra wọn almudawana yẹn volume one topic kan wà ń bẹ àkọ́kọ́ tó pè ní asọ́látú khalfa uh, wulati then asọ́látú khalfa alisọ́lá wa alibidai wa imamat arrajul fi wa imamat man la yuhsinu so wọ́n sọ yẹn lọ so bákan náà wọ́n ní fi solati khalfa sakran wa sabi but ibi tá a fẹ́ kà ń bẹ́ òun ibi tí wọ́n mú taitu as-solat khalfa al-sola wa al-bidai wa imamatu ar-rajul fi dari wa imamatu man la yuhsinu al-Qur'an mú ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ Imam Malik tí wọ́n béèrè lọ Imam Malik wọ́n ní wasa'atu malikan ani salati khalfa imam al-qadari mo béèrè lọ́wọ́ imam malik nípa ìkírun lẹ́yìn imam tó jẹ́ qadari tani ń pè ń kọ́dàrí olẹ́yìn tó ń takò kádàrà tó ní kò sí tó ń jẹ́ kádàrà eléyìí sin ó takò ayal Qur'an ó dẹ̀ takò ahadith anabi Muhammad sallallahu alayhi wa sallam tí o gbá ti mọ̀ nípa ọ̀rọ̀ ó ṣe kádàrá kò ṣe kádàrá kọ́l imam malik sọ pé inista kọ́ńtà anáwó kádàrí tó bá wọn mọ̀ dájú pé kádàrí ni fala tusalli khalfa mákìrún lẹ́yìn rẹ̀ kọ́lá kúlùtù wàlá jùmọ́ wọn ni mo ní irun jùmọ́ nǹkan kí n túmọ̀ kí yẹn náà kọ́lá wàlá jùmọ́ ó ní mákìrún jùmọ́ gan lẹ́yìn rẹ̀ inista kọ́ńtà tó bá mọ̀ pé kádàrí ni. قال وأرى إن كنت تتقي وتخاف على نفسك أن تصلي معه وتعيدها ظهرا ó ní ṣùgbọ́n mo rí i pé tó bá ṣe pé òun bẹ̀rù ipò lè fi ṣùtà kàn án bóyá ó lè pẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kírun lẹ́yìn ẹ̀ wàtúrídà àdúrán kò tún kí ní dúró kọ́lá malik imam malik sọ fa'alul ahwa àwọn onífẹ̀ẹ́nu mithlu ahlil qadar ìdájọ́ tó ń bẹ fún àwọn ahlul qadar náà ló ń bẹ fún àwọn náà قال أصيب ورأيت مالكا إذا قيل له في عادة الصلاة خلف أهل البدع يقف ولا يجيب في ذلك ó ní Málíkì mo rí pé tán bá béèrè lọ rẹ̀ ń pa pé ṣàlè dárun tá a bá kí lẹ́yìn oníbídíà ṣàlè dá padà pé ìmáàmù Málíkì yóò kóra dúró kò ní qala ibn al-qasim abdulrahman ibn al-qasim tó ń ṣe ìkan lára àwọn student imam malik tí Suhnun gba ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ wa ara fi dhalika al-i'ada fil waqti àwọn ní tí àsìkò bá ti lọ kéèyàn dá padà qala ó sọ pé wa su'ila malik ó nábẹ́ lọ́wọ́ malik amman salla khalfa rajulin yaqra bi qira'ati ibn mas'ud nípa ẹni tí ó bá fi lè ka kira ibn Mas'ud that is àwọn kira mi tó ṣe pé àwọn afá máa ń pè ní kira shadha so qala yakhruj wa yada'uhu ó ní ìmáàmù tó máa ń lì dìrún pẹ̀lú ru kira bẹ́ẹ̀ kéèyàn jáde kó filẹ̀ wala ya'tham tó bá jáde kó lẹ́yìn irú ìmáàmù bẹ́ẹ̀ kò lẹ́ṣẹ̀ qala wa Malik bákan náà ní Malik sọ pé la yunkahu alul bid'ah wala yunkahu ilayhim la yunkahu ahlul bid'ah wa la yunkahu ilayhim àwọn oníbídíà à ń fọmọ fún wọn à ń fọmọ lọ́dọ̀ wọn à ń fi ọmọ fún oníbídíà à ń fi ọmọ fún wọn ẹwọ ọ̀rọ̀ tó le Suhnun láti ọ̀dọ̀ Abdulqasim uh, uh, uh, Abdulrahman bin Qasim dọ́dọ̀ Imam Malik alayhi rahmatullah wọ́n ní kíni la yunkahu ahlul bid'ah àwọn oníbídíà àgbọ̀dọ̀ ṣe kíni àgbọ̀dọ̀ fọmọ fún wọn wala yunkahu ilayhim bákan náà àgbọ̀dọ̀ fọmọ lọ́dọ̀ wọn àgbọ̀dọ̀ fọmọ lọ́dọ̀ àgbọ̀dọ̀ fọmọ fún wọn wala yusallamu alayhim àgbọ̀dọ̀ kí wọn àgbọ̀dọ̀ sálámà sí wọn wala yusalla khalfahum àgbọ̀dọ̀ máa kírun lẹ́yìn wọn wala tushhadu janaizuhum tán bá jáde láyé a gbọ́dọ̀ máa lọ participate ń bi ìkírun sí wọn lára so eléyìí ọ̀rọ̀ mọ́ Malik alayhi rahmatullah òun eléyìí so ṣe eléyìí náà a ní imamu Malik lára àwọn mutashaddidun òní imamu Malik alayhi rahmatullah ṣe lára àwọn mutashaddidun làwọn náà wà imamu Malik ti jáde láyé sìn over one thousand two hundred years sẹ́yìn òun so àwọn wo ni sálàfù wa jíṣẹ́ Imam Malik náà ni wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nípa stiwa tó ní alistiwa ma'lum abóhùn náà kọ́ tí ó ní wal imanu bí wájib wa su'al anhu bid'ah ìtọ́ ń jẹ́ alistiwa ma'lum wal kayf majhul bóòlù ọlọ́wọ́ bá bóòlù ó ṣe wanioke aye al'arashi rẹ̀ majhul yẹn láàmà ṣùgbọ́n tán pè ní istiwa lédè lárúbá ma'lum walkef majhul walimanu bi wajib wasu'alu anu bid'a kagbà bẹ́ẹ̀ wajib ni wasu'alu anu bid'a kama ṣèwádìí bó ṣe ń ṣèwádìí bid'a ni ó dẹ̀ ní kí ni akhriju ar fa innahu sahibu bid'a ẹ jáde oní ni ṣé mọ́mú yẹn ò mọ́ bọ́n ṣe ń báwọn èèyàn lò àbí Umar radiyallahu anhu tó sọ nípa Sabiq bin Usayn tó lè mọ́ nítorí pé yẹn ń béèrè nípa wàzàríyàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Umaru ni ó ní ẹni yìí ni kí wọ́n ṣe ní ẹgbà ó tún ní káwọn yẹn mọ́ bá sọ̀rọ̀ àwọn sálàfù lélẹ́yìn this same Umar òun ni samura bin jundub radiyallahu anhu sahabi jalil ló gba ọtí gẹ́gẹ́ bí jizya tó yẹ kí àwọn alukitaabi kí wọ́n san gbàtúmọ̀rù tó gbọ́ ni ó ní qatalallahu samura qatalallahu samura tó lè mọ́ samura ni nínú alamuwal titi abu ubaid alqasim bin salam wọ́n ní umaru ń sọ fún wọn wípé wọ̀lú húnbẹ́ àhà ẹjẹ́ kan lọ ta fúnra wọn ẹ̀yin kọ́lẹ̀ gbà lọ wọn tẹ́wàá bá wọn ta so umaru radiyallahu anhu ó lè mọ́ samra bẹ́ẹ̀ náà ni àáríbi tí abdullahi bin zubair tó ti lè mọ́ abdullahi bin abbas radiyallahu anhuma nípa ọ̀rọ̀ múta ìbùsùn bẹ́ẹ̀ sahih muslim àtàwọn tíra hadithi míì so ká lè mọ́ èèyàn nítorí pé ó violate ọ̀rọ̀ ẹ̀sìn kò kì í ṣe nǹkan tuntun ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ lé ní àyè tó yẹ kó ti lé ibi tó bá yẹ kéèyàn dẹ̀ ti rọ̀ náà èèyàn ó rọ̀ ká fẹ́ máa pírẹsẹ́ǹtì dáwà fáwọn èèyàn bẹ́ẹ̀ ni kó gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ ń gbogbo gbà ní ó ká láfàwọn nusus ká dẹ̀ máa pírẹsẹ́ǹtì ẹ̀ fáwọn èèyàn pé líle ní gbogbo gbà ó ká láfàwọn nusus. anabi sallallahu alaihi wasallam ó ti rọ̀ fẹni tó tọ̀ sínú mọ́ṣáláṣí torí pé ó rí pé kí ẹni yìí ni aláìmọ̀kan ni àwọn sàbẹ̀ fẹ́ lè mọ anabi ni da'uhu la tuzrimuhu innama bu'ithtum muyassirin wa lam tub'athu mu'assirin ẹ filẹ̀ ẹ má jẹ́ kó tún gé ìtọ̀ yẹn tí ó wá fi fún káàkiri tí ó tọ̀ sára tí ẹ dàtọ̀ sẹ́yìn gan ọlọ́wọ́ bá gbé ìdílé tí ó mọ̀ mú nǹkan rọ̀ fáwọn èèyàn ọlọ́run bò gbé yín dìde lẹ́ni tí ó máa mú nǹkan le fún àwọn èèyàn asahabatul kiram wọ́n wò pé ẹni ẹni tó yẹ káwọn lè mọ́ ni ṣùgbọ́n náà ibi ṣe pé kíni kan fi ẹni yìí lẹ́ni torí pé kíni imá rẹ̀ kò tó nǹkan lárúbáwò kò tó ẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni adẹ̀rìbí tánibíwa muhammad sallallahu alaihi wasallam tó ti lè mọ́ àwọn sọ̀hábà nígbà míì adẹ̀rìbí táwọn sọ̀hábà tán ti lè mọ ẹlòmíì náà nínú wọn sọ̀ká fẹ́ mú gbogbo kíní ìkarọ̀ dànù ní bí ẹni wípé nǹkan tí ò sí ni eléyìí nǹkan ò lọ ni.